الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وآله اليوم كنت أتوقع من يوم كنت فاه إنه شعبان عندو أتي أقوم من عندو أتي عندو متى السلام عليكم ورحمة الله وبركاته lábẹ́ àgbọ́yé Ramadan eléyìí tí a ń bá lọ à ń sọ fún wa nípa àjùlọ ọlá èyí tí ń bẹ fún ààwẹ̀ nínú ẹ̀ ni pé àṣùyà mojú ńlá ààwẹ̀ àwà ni gẹ́gẹ́ bá níbi sọlá àtàlà ti ṣàlàyé rẹ̀ pé àṣùyà mú nínú ẹ̀ yẹtẹjínú bí halẹ̀ àbìdú mínàná àwẹ̀ àwàní èyí tó ti yí pé ẹrú ní máa fi ń sọ́ra kúrò níbi náà àwàyá òun la lè pè níbi ìkótó èyí téèyàn bá dé tọ́wọ́ agùn kan gùn látẹ́nìyàn bá ṣubú wọ́n má forí lulẹ̀ àbẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ kọ́ bí kòtò tí sọ́jà ń dé tíjà bá ṣẹlẹ̀ tí wọ́n bá ń taari nǹkan kọ́ má bàa lórí gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn ẹ̀sìn ni àrí lórí já sí pé ohun tó lè súnyàn mọ́ná pẹ̀lú àwẹ̀ èèyàn jìnnà sí náà òun lọ́fà á lòjíṣẹ́ ọlọ́run sọ̀lá àdàsọ́lá ló fi ké sí àwọn shabab wípé ya ma'ashar shabab man istata'a minkum al-ba'a falyatazawwaj. ẹ̀yin ọ̀dọ́ ẹni tó bá ti ní agbára ìbá obìnrin ṣàṣepọ̀ tó sì nínú owó tí ó nà fóbìnrin falyatazawwaj tó fẹ́ níbẹ̀ lọ fẹ́yàwó nítorí pé sísè ìyàwó yẹn ọ àgọ́dù lè bá sọ̀rí wà á sọ̀lù lè lè fárí yóò jẹ́ kí yẹn lè rẹ ju rẹ lẹ̀ yóò sì jẹ́ kí yẹn lè sọ abẹ́ rẹ̀ kúrò níbi ìranù fàwọn làmì ẹsẹ̀sẹ̀ ẹni tí ò bá wá lágbára ọ̀lágbára náwó kódà ara rẹ̀ lè máa lè dálẹ̀. فعليه بالصوم حاول وليان كما غباوه فانه له وجاء nítorí pé àwẹ̀ yẹn ìsọ ní oúnjẹ fún kúrò níbi ìfẹ́kùfẹ́ ara òfin ẹ̀rí pé tá a bá fẹ́ sọ nípa àjùlọ láti ń bẹ fún gbígbà àwẹ̀ bàbá tẹ rí nǹkan kan mójú pé ọjọ́ ìsọ tí ó sọ ọyàn téèyàn fi ní rí ìbínú ọlọ́run tí ó fi wá padà sọ̀kalẹ̀ sínú iná ìyẹn gan tó àgàgà téèyàn bá gbà rẹ̀ bó ti ẹ̀kọ́ gbà bàbá gbà bó ti ẹ̀kọ́ gbà pálapàla ó jìnà síyàn èyí tó ti kó lè sọ̀rọ̀ ẹ̀dẹ̀ nínà wọn ló ti tó wà ní ọ̀rọ̀ kẹta ní sọlá sọlá sọ wípé mọ̀ ń ọmọ yàrá mọ̀ ń fi ẹ̀dẹ̀ lọ́wọ́. باعد الله وجهه عن النار سبعين خريفا ẹni tó bá gbààwẹ̀ níjọ́ kan lójú ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ni ẹni pé mọ́kùlé sọ́ọ̀tì àfi ní kó tó lè di fáwẹ̀ ni ọlọ́run máa ṣe yọ sọ di ìsọ fún yẹn tí ó sọ yẹn kó nú náà èèyàn gbà dáadáa mọ̀ ń sọ ọmọ yẹwò mọ́ni fi sabilillah ẹni ọba gbá rẹ níjọ kan kì í ṣe báwọn kan ṣe túmọ̀ rẹ̀ àwọn òfin kéèyàn lọ ṣe jáde wọn á fi jáde wọn sí inú Ramadan ìyá àwọn tí wọn ń gbẹrù káàkiri mọ́ṣáláṣí yẹn wọn fi jáde wọn wọn fi sínú Ramadan ǹjẹ́ kí ló dé wọn nítorí ipá nínú sọlá sọlá ń pè mọ́ sọ́ọ̀mù yẹ́wò mọ́ fi sabilillah fi sabilillah ìtumọ̀ rẹ̀ ni pé mọ́ọ̀fù lè sọ́ọ̀nù ẹni ọba gbáwọ̀ ẹjọ́ kan nítorí ìtọ́lọ̀ sùhánà ọlẹ́mì kankan ju gbọ́dọ̀ nìkan ló fi sùn ó sì gbà bó ti ẹ̀kọ́ gbà bẹ́ẹ̀ àdàlọ́ ìwọ́jà ẹ̀hó ànìmẹ́rí tàbí àyìnlá parí ìfà ọlọ́run sì máa gbé ojú rẹ̀ jìnnà síná fún odidi àádọ́rin ọdún nítorí bẹ́ẹ̀ ẹjọ́ àná pẹ̀lú ògùn ọlọ́run á gbà bó ti yẹ ká gbà ọlọ́run kó fi ẹ̀mí wá lẹ́dùbà rẹ̀ kó sì ṣe ìjọsìn náà ní àwọn fún àkọ́gbà lọ́sìn fún wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك